بفضل منه وفق من شاء لحج عامنا هذا وإياه نسأل أن يبقيهم على الطهر مغفورين وأن يخلف لهم منه خيري الدنيا والآخرة عباد الله إن في الحج لعبر ودروس من فاتته من حجاج بيت الله فكأن طوافه وسعيه ووقوفه بعرفة وشهوده مزدلفة هباء منثور وكأنما لم يصب رميه الشيطان يوم رماه أهم هذه الدروس يا عباد الله أن الله سبحانه وتعالى هو الوحيد المتحق للتوحيد, للتوحيد العبادة له فما تلك الجمرات الآتية في أواخر المناسك إلا ميثاق بين العبد وربه على مفارقة الشيطان فيما بقي من عمره فرب حاج فاته هذا المعنى ورب حاج طمأنه الشيطان في عامه المقبل فلا تنخدعوا له يا من حظيتم بهذا الحج الحمد لله وصلى الله على من لا نبي بعده عباد الله إن من أعظم دروس الحج أن الله سبحانه وتعالى خير مسؤول كاف عبده لا يخلف الميعاد فقد شاهدتم رغد العيش في صحاري جدباء لا يكاد ينبت فيها زرع كما شاهدتم أمنا سائدا لا مثيل له على اختلاف أجناس وطباع المجتمعين في من فجوج الأرض وفي هذا شاهد كبير على على استجابة ربكم دعاء عبده إبراهيم برغد العيش والأمن لذريته إذ قال ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون وكذلك دعا لهم بالأمن إذ قال رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال فمن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير عباد الله إن ذلك الرب المتفضل بالكرم والنعيم حيث لا تكاد توجد أسبابه لباق على ما هو عليه فهل أنتم على ما كان عليه أبوكم إبراهيم يا من حج بيت الله وعاد قد شاهدتم بأعينكم ما خفي على غيركم من أن الدين حق وأن الأمر حق فكونوا لإخوانكم خير النصاح كالذي أعرج به ربه إلى أقطار السماوات ليشهد الحق الذي لم يسبقه إليه أحد فرجع كخير ناصح لأمته وخير واعظ وخير أسوة فكذلك كونوا يا عباد الله ولكم في مالك بن شباز أسوة عبد وفقه الله للحج فأدرك من خلال حجه حقيقة الإسلام ثم عاد إلى قومه ومات يسعى لأداء تلك الأمانة العظيمة حفظنا الله وإياكم وبارك لكم في سعيكم كي أقوم جتي يلون وبا ti بوكي ọba لوري ọba tó jẹ́ pé kò ń gẹ́ lẹ́rú fi rí dáadáa ṣe ẹni fi ṣe kò ń gẹ́ la kíkú oríire ẹni tó bá dáadáa rẹ̀ ó mà kú orí ibú o ìkẹ́ ọlọ́run ọba àtàánú ọlọ́run òun náà ni gbogbo ẹni tó rí hajj ọdún yìí ṣe fi rí ṣe èyí tó pọ̀ nínú tí afẹ́fibánisọ̀rọ̀ lénìí bó tiẹ̀ jẹ́ pé gbogbo wa náà la fi ń bá sọ̀rọ̀ pàtó àwọn tí ọlọ́run ọba kọ pé kí wọ́n rí hajj ṣe lọ́dún yìí la fẹ́ fi pè sákìyèsí tá a sì bí ọlọ́run ọba fẹ́ni kọ̀ọ̀kan wa tí ò rí tèyí lọ pé kọ́lọ́run má ṣe tó ń bọ̀ léèwọ̀ fún abẹ́ ọlọ́run ọba wípé àwọn tí wọ́n lọ tí wọ́n dé tá a nírètí gẹ́gẹ́ bí n tí òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́láhù aláìhì wàsálàm lọ́lọ́run ọba ṣèlérí ẹ̀ fẹ́rú tó bá rí hajj ṣe wípé wọ́n dé lọ́mọ tuntun tí ò lẹ́sẹ̀ lọ́rùn àbí ọlọ́run ọba kọ́lọ́run máṣà ìṣe àwọn tó rí hajj ṣe bẹ́ẹ̀ kó wá fi dáadáa ayé àti tàlkìyàmà kó fi pàdé ìjọsìn yìí n tí máa ba hajj ẹni jẹ́ tí ò bá wọn lọ́hùn-ún ọlọ́run dákun má fi ṣàdánwò fún wọn nígbà tí wọ́n darí dé yìí ẹ̀kọ́ pọ̀ nínú hajj ṣíṣe lọ́lọ́kan òòjọ́ kan tó fi jẹ́ pé ẹni tá a bá mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí kó tó lọ fún hajj tó bá wá dé láì jẹ́ kó lo eyín mọ́kà láì jẹ́ kó lo sábàkà mọ́kà a nírètí pé bó ṣe lè wù kí dáadáa onítọ̀hún ó pọ̀ tó kó tó lọ kò ní burúburú kó má rí dáadáa kan fi kún un tá a fi mọ̀ yàtọ̀ tó bá dé pé á ah, òótọ́ ló lọ rú ẹ̀ṣẹ̀ dànù bó ṣe lè wá wù káburú ọwọ́ onítọ̀hún ó pọ̀ tó ọ̀rọ̀ ẹ̀ ní dojúrú débi kó má dé kan kù tó bá rí hajj ṣe lóòótọ́ gbogbo ẹni tó bá jẹ́ pé eyín góòlù àbí sábàkà nìkan láàfin mọ̀ ó gàràfà ó súnmọ́ ká ní kò ráràfà òun gùn ó súnmọ́ ká ní tọ̀wọ́ àfọ ẹ̀ tó ṣe eré tó sá láàrin sàfà àti mọ́rùwà ìdúró tó ṣe nírọ̀lẹ́ arọ́fà àti fífaragbolẹ̀ tó faragbolẹ̀ ní mùsùlùmí ó ṣeé ṣe kó jẹ́ pé ó kàn lọ́ọ́ fi ṣeré ìdárayá ni kódà òkò tó lóun sọ fáṣe ìtaánì ó fẹ́ẹ̀ dáni lójú pé kò bá torí pé àwọn ẹ̀kọ́ yìí pọ̀ fẹ́ni tó bá mọ tó ń lọ ṣe ní hajj yàtọ̀ fẹ́ni tó lé hajj nílé pé ẹgbẹ́ ń lọ káwa náà ó lọ ẹrúfin ọlọ́run èyí tó wá pàtàkì jù nínú àwọn ẹ̀kọ́ hajj òun náà ni pé hajj fi mọ̀ wá ó fi rinlẹ̀ sẹ́mi ẹnì kọ̀ọ̀kan wípé ẹ̀sìn o ọlọ́run ọba ló ní fífi ẹ̀mí òdodo láláì ní sí nǹkan kan tí ń jẹ́ ìbániwórogún bó ṣe lè wù kú kéré mọ́ fi lọ ọlọ́run ọba àwọn iṣẹ́ hajj lọ́lọ́kan òjọ̀kan pàtàkì ẹ̀ ni wọ́n ń pè ní sí ní ìta máa ń pè ní tawhid ìmọ̀ ọlọ́run ọba lọ́kan ṣoṣo pípa gbogbo ẹ̀ mímọ́ nínú ìjọsìn fọlọ́run ọba àlékè ọlá kódà gan àwọn àáfàá ní oko tá a máa sọ fáṣetán tọ́lọ́run ọba ní kó jẹ́ ojúṣe ìgbẹ̀yìn téèyàn fi túra lẹ̀ kúrò nínú iṣẹ́ hajj wọ́n ní kì í ṣe pé ọlọ́run déédéé tó sẹ́yìn ó ní nǹkan tó torí ẹ̀ tó fẹ́yìn fún ni ẹ̀jẹ̀ ni ìlérí ni ìmùlẹ̀ ló jẹ́ láàrin ẹrú tó wá ṣe hajj àtọ́lọ́hún ọba wípé pẹ̀lú gbogbo iṣẹ́ tó ń ṣe yìí o tọ̀wáfù òun sáàyè òun àràfá ni mùtẹ́lífà ni òun fi sísọ̀kò fáṣetánì kẹ́yìn iṣẹ́ wọ̀nyí ní jẹ́jẹ́ pé òun ò tún bá pààlà pọ̀ mọ́ láéláé èyí tó bàjẹ́ nínú iṣẹ́ òun mọ ní bó ṣe mọ tóun fi wá ru ẹrù ẹ̀ṣẹ̀ dálẹ̀ à sọ fọlọ́run bá a ṣe ń sọ òkú yìí pé ọlọ́run yàwá yà á kó má tún nínú iṣẹ́ ẹni mọ́ ni májẹ̀mú ọba dá a máa wá ṣe nílé mọ̀ wípé nínú ẹni tó ṣe hajj tí ó sọ̀kò tán kó tó máa wá bí yín léèrè pé àfa kìtì ẹni tó mọ òkú tá à ń sọ yìí kéwù wo là á fi sọ ọ́ tí ń jẹ́rìí sí pé kókó tí wọ́n tiẹ̀ ní kó ṣe ní hajj gan kò gbọ́yé bẹ́ẹ̀ náà la rí nínú ẹni tó ṣe é tó rò pé òun rí ṣe tí ń fọkànbalẹ̀ pé ìkan lòun ṣe yìí òun ti tọrọ àforíjì ọlọ́run ti foríjì òun ṣùgbọ́n èyí tó ń bọ̀ owó tóun ó fi lọ ti wà ńlẹ̀ ó dáhùn lójú annual event ni bóun bá tún dẹ́sẹ̀ míì ọlọ́run nípa òun títí hajj tó ń bọ̀ òun ó tún lọ rẹrù ẹ̀ dálẹ̀ bí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni wàláhì kò yẹ kẹ́nìkan ó dé láti hajj ká tó bá nídìí ìwà ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n yóò ṣe yín lé mọ̀ wípé àwọn tí wọ́n wà nídìí ètò hajj gan téèyàn bá súnmọ́ wọn téèyàn bá rírú àràkárà tí wọ́n ń dá ẹ̀ mọ̀ pé hajj ò ní túmọ̀ lẹ́mìí ọ̀pọ̀lọpọ̀ wàláhì àwa bí ọlọ́run ọba fún gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n rí hajj ọdún yìí ṣe ọlọ́run máṣá ìṣe tí wọ́n ní ètò tẹ́wọ́ àwa tá àti ìlọ mo fi tító bí ọlọ́run ọba bẹ̀ wá gbogbo ẹ̀kọ́ téèyàn kọ́ nípa ẹ̀ ẹ jẹ́ ká kọ sílẹ̀ ká má wàá wo pàlówó ẹ̀ lọ́wọ́ mélòó mélòó ẹni tá a gbọ́ pé tó bá jówó ní máa gbà ni tó bá jówó nìkan ni hajj ń gbà ni kò yẹ kí wọ́n wá wọn tì ní hajj ọdún yìí tó bá jẹ́ ìmọ̀ téèyàn ń lò ń bẹ̀ ni ọlọ́run dì mẹ́rù fún wọn ṣùgbọ́n mo gbọ́ nínú àwọn ọmọ ìyá wa ẹni tó gbà lérò tọ́lọ́hùn kọ́tọ́dún yìí mọ́ a sì rẹ́ni tí ò tiẹ̀ rótì bóun ó tiẹ̀ bá wọn dé kẹjà tọ́lọ́hún mú lọ tó mú bọ̀ nípa báyìí gbogbo ẹni tí ń ṣojú kòkòrò pé àǹfààní àti lọ tọrọ àforíjì káwá di ọmọ tuntun káwá fẹ́ jìnnà sí gbogbo ohun tọ́lọ́hún bá lòun kọ̀ nígbà tá a bá dáadé lòun ń ṣojú kòkòrò ẹ̀ ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé ẹ dákun ẹ kẹ́kọ̀ọ́ nípa ń tà ń lọ ṣe ní hajj kẹ́ ẹ wá bẹ lọ́hùn kọ́lọ́hún la ọ̀nà ẹ̀ fún yín ibi tẹ́ ti rówó ẹ̀ wàhálà àti yín kọ́ tọ́lọ́hún ọba ni ẹfẹ̀ mi tọrọ ẹ̀ kọ́lọ́hún máṣá ìdáwa lóhùn ẹrúsìn ọlọ́run nínú ẹ̀kọ́ kàǹkà téèyàn ń lọ ń kọ́ ní hajj òun ni pé kò sẹ́ni tó tó ká tọrọ lọ́wọ́ ẹ̀ bí òṣọlọ́hún ọba òun nìkan lọ́ba tó lè tó ẹrú tó lè gbé bùkátà ẹ̀rú òun nìkan sì ní ṣèlérí tìlérí tiẹ̀ kì í yẹ̀ gbogbo ẹni tọ́lọ̀ ní kórè hajj ṣe yóò máa rí wípé ilẹ̀ saudi tọ́lọ́wọ̀n ọba ní kí ilẹ̀ mímọ́ wà pápá ni tó o bá bojú wọ̀ tún tó o bá bojú wò sí o fẹ́ẹ̀ má rí igi kan tó dára ẹ̀ hù kìkì òkúta àbíyanrìn lèyìn ó máa rí lọ́tún àti lọ́sì aṣálẹ̀ ni tó jẹ́ pé téèyàn bá jí ń dájí gan-an ooru lẹ̀ ó máa gbóná láéláé bẹ́ẹ̀ bá ṣí táàpù yóò dàbí ìgbà tá a bá ní wọ́n se omi sẹ́nu táàpù ni ilẹ̀ sì ló sèé ìlú tó wá rí báyìí ká wá gbọ́ wípé ibẹ̀ lèèyàn ti ń rí ewébẹ̀ tútù èso tó tutù jù ni wọ́n ti ń rí jẹ yóò ṣe ni lé mọ̀ kò sí èso wọn tẹ́ rí lórí igbá tí ò ní da lọ́fun a máa wá bìrẹ̀ ni pé ṣérú bẹ̀ lèèyàn ń ronú irú nǹkan báyìí síbí bẹ́ẹ̀ sì ni àwọn náà kọ́ baba ńlá wa nẹ́bí ibrahim ló ṣàdúrà tọ́lọ́run ní kó gbàlẹ́ àwọn lórí bẹ́ẹ̀ náà ni tí wọ́n ń pè ní security ìfọkànbalẹ̀ ọlọ́pàá wọn ò gbọ́n táwọn ọlọ́pàá ti wa tá a bá ní kánẹ́là ka yìí bá a ṣe bá a ṣe lo seven cents àwọn tí wá ní lọ́wọ́ ju àwọn tí wọ́n lọ ṣùgbọ́n ó jọ bíi pé wọ́n mọṣẹ́ ṣe nítorí pé kò sí crime kò sí wá ọ̀daràn nílùú tá a bá wá ronú kan pé ọmọ saudi nìkan kọ́ ló ń ṣe hajj gbogbo àgbáńlá pátá la ti gbáwọn èèyàn jọ onírúurú ẹ̀yà onírúurú àwọ̀ èdè onírúurú ìwà hajj tẹ́lómi wa gan ó wo ohun tóun dá lẹ́sẹ̀ ni pé a bí kì í bá ṣe hajj kò sí ní tó lè fọ̀hún mọ́ ló fi gba hajj lọ. ká wá ronú ibì kan lórí ilẹ̀ ayé yìí tèrò ti ń pọ̀ tí wọ́n kóra jọ bí hajj kò sí èyí tó lè fún mọ́ bóyá èrò world cup àbí olympics ẹni tí bá sì máa ka ìròyìn security yóò mọrú nǹkan táwọn tí ń gbófinró máa ń fojú wì lákòókò tí kọ́ńtì kan bá ń ṣe ìgbanilálejò world cup àbò olympics crime ìwà ọ̀dàlẹ̀ tó bá ti ẹ̀wà rárá kò tó nǹkan ní hajj tó bí ṣe máa tó láwọn orílẹ̀-èdè yòókù kí ló fà á àkọ́kọ́ ni pé ẹ̀mí gbogbo ẹni tó wà bíi tó pọ̀jù nù wọn ó papọ̀ lórí pé ọlọ́run làwọn wá sìn yàtọ̀ sí báyìí àdúrà tí baba ńlá wa anabi ibrahim ṣe ó ṣẹ láwọn ará mẹ́kà ó ṣẹlẹ̀ wọn lórí wọ́n wá kó dáadáa yìí wọ́n kó ran gbogbo tí ń jẹ́lẹ̀ saudi anabi ibrahim ó sọ báyìí ó ní rọ́bẹ̀nà ọlọ́run ọba mi nígbà tọ́lọ́run pa láṣẹ pé kó mú hajar ìyàwó ẹ̀ àti ọmọ ẹ̀ Ismail kó mú wọn lọ síbi ilé àkọ́kọ́ tóun pàṣẹ pé kí wọ́n kọ́ fún ìjọsìn òun tí í ṣe Kàábà lọ́jọ́ náà lọ́hùn tó jẹ́ pé Ọlọ́run ló júwe ibẹ̀ fún kì í ṣe kórè èèyàn kan ń bẹ̀ kò sí dábàá ń bẹ̀ kò sí igi ń bẹ̀ kò sí nǹkan kan tọkàn ẹni lè balẹ̀ sí póun la fẹ́ fìyàwó àtọmọ sílẹ̀ fún níjọ́ tó mú wọn bẹ̀ tó pẹ̀yìn dà ṣùgbọ́n nígbà tí ó pẹ̀yìn dà ó rán ọlọ́run ọba ẹ̀ létí ọba tí kìí sí gbàgbé ni ó níwọ̀ ọlọ́run ọba mi mo ti kó wọn wá sí ibi tó pa mí láṣẹ kí n kó wọn wá o wádín rẹ́ìrìrì zara pápá kan ni tó jẹ́ pé èso kan yìí so ń bẹ̀ bí ìgbà tí ń rán ọlọ́run ọba létí pé kò sí ní tí wọ́n ó jẹ ọlọ́run kìí sí gbàgbé ó ní kí wọ́n lè máa jọ́sìn fún ọlọ́run ọba ni mo ṣe jẹ́ ẹ nípè nígbà tó pa mí láṣẹ pé kí n kó wọn wá síbí fajal afidata mina nasi tahwi ilayhim ìwọ ọlọ́run wá bá mi darí ẹ̀mí àwọn èèyàn sọ́dọ̀ wọn warzuqhum mina samarat rọ̀jò oúnjẹ fún wọn ọlọ́run dáhùn wàláhì ọlọ́run rọ̀jò oúnjẹ fáwọn ará ilẹ̀ mímọ́ tí ń bọ̀ yìí ó rọ̀jò oúnjẹ débi pé èyí ó máa ṣe mọ̀ pé ṣérú bí yìí ló yẹ kó ń jẹ́ ó ti rí báyìí àdúrà bàbá ńlá wa ibrahim ló gbà lé wọn lórí bẹ́ẹ̀ náà ló gbàdúrà pé rọ́bíj alhaza baladan amina ìwọ lọ́hùn ìlú tó ní ń kún wọn wá yìí kì í ṣèlú lọ́jọ́ náà lọ́hùn ibi tó ní ń kún wọn wá sọ́dìlú kó wá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ní kò síbi tó ń wò dé lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé tó bá ní kò sílé kan tí wọ́n ń kọ́ ní saudi tí ò sírò ẹ̀ ní us ara saudi náà ó dá lóhùn pé iṣẹ́ kan wá wà ní saudi tí ò sí níbì kan lágbàńlá ayé kéèyàn ṣí ṣọ́ọ̀bù góòlù kó sì gbọ́ aláhọ̀ akbar kó kàn takọ́tì sí kó máa lọ láì tilẹ̀kùn ẹ̀ kò síbì kan lórí ilẹ̀ ayé wàláhì kí fọkànbalẹ̀ ti tó báyìí àní gbọ́rò òbọn pé ẹnìkan bẹ́nìkan jà ni àbó ìkan ni wọ́n ń lé la wá ń gbọ́ pàòpàò láàrin òru adébítán la tún bẹ̀rẹ̀ sí ní gbọ́ ẹrúfin ọlọ́run ọlọ́run ọba tó wá dá nẹ́bí ibrahim lóhùn lọ́jọ́ náà lọ́hùn kò kúrò láàyè ẹ̀ ìròyìn ẹ̀ ò sì yàtọ̀ sí bó ṣe rí lọ́jọ́ náà lọ́hùn ẹrú tọ́lọ́run ọba gba àdúrà ẹ̀ tó fi rọ̀jò òkẹ́ fara saudi yìí báwo lòun ṣe rí ẹrú kan ni kì í sọ fọ́lọ́hún pé kó mú tọwọ́ ẹ̀ wá kóun tó sọ tọwọ́ sòun sílẹ̀ nígbà tó mú ọmọ àtìyàwó dáṣálẹ̀ tó pẹ̀yìn ìdà ọkàn ẹ̀ balẹ̀ pé ọba tí kì í gbàgbé ẹrú ló pa àwọn láṣẹ tí wọ́n bá ní káwá ju tọwọ́ wálẹ̀ kí là máa sọ wọ́n á ní àwọn àfáà yẹn kí ni alternative tán fáwọn wọ́n ní káwọn má jẹ rìbá what is the alternative ọ̀rọ̀ tó ń rùn létí súnà súnà súnà súnà ẹ fáwọn ní alternative kẹ́mi wá sí ẹ̀ kọ́kọ́ gbà pé ń tọ́lọ́n bá ní kájúúlẹ̀ kájúúlẹ̀ ni táwa bá rí bá ibrahim ṣe rí tó gbà tọkàntọkàn pé ibi ọlọ́run bá ní kóun nìṣó ọlọ́run ti ṣíwájú òun débẹ̀ èyí tó bá ní kóun jùúlẹ̀ kóun jùúlẹ̀ náà lọ́lọ́run ọba fẹ́ kọ́lọ́run fífi dáadáa rọ́pò fóun ká má jẹ́rú tí ó máa sọ fọ́lọ́run pé bó o bá mú tọwọ́ ẹ wá èmi náà ò mú tọwọ́ mi wá kí lọ́lọ́run fẹ́ bùkátà sí etí ń bẹ lọ́wọ́ wa tó ní àjùlẹ̀ tá a bá rí bá nẹ́bí ibrahim ṣe rí ọlọ́run ọba ò yàtọ̀ sí bó ṣe rí níjọ́ tó ń dà nẹ́bí ibrahim lóhùn ẹ̀kọ́ táwa tí ọlọ́run ní kárí hajj ọdún yìí ṣe tá a kọ́ ojúṣe ló gbélé wa léjìká pé fáwọn ọmọ ọ̀yá wa tí ò tí ì débẹ̀ rí tá a bẹ lọ́nkọ́lọ́n má ṣe léèwọ̀ fún wọn báwa náà ṣe wá dé yìí ká fi ìwà tuntun tá a mọ̀ ká fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ yìí ká fi tá a lọ fojú rí lódodo ká fi kọ́ wọn wípé wàláhì òdodo lọ̀rọ̀ ẹ̀sìn islam bó ṣe rí níjọ́ tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó pe anabi sallallahu alayhi wa sallam gun sánmà lọ pé kó wá ṣe mi'raj kó fojú rí aljanna tó ń ròyìn fún un kó fojú rí náà jahannama tó ń ròyìn fún torí pé ká rí i ó yàtọ̀ sí ká fetí bọ́ kó lè jẹ́ pé tí ó bá júwe ẹ̀ fáwọn ẹrúfẹ́ òun tẹ̀mítẹ̀mí ni ó fi máa júwe ẹ̀ bẹ́ẹ̀ náà la fẹ́ kí gbogbo ẹni tó ti lọ fẹ́ hajj tó ti rí àwọn ààyè tá à ń ròyìn wọ̀nyí bí wọ́n ṣe rí afẹ́ kó wá ròyìn ẹ̀ faraálé tiwàtiwà káwọn náà ó lè kẹ́kọ̀ọ́ wípé àṣé òdodo ni àwa ti fojú rí o à ń ròyìn ẹ̀ fún yín kẹ́mi yín ó lè balẹ̀ wípé ọlọ́run ọba o ọba tí kì í àdéhùn ni nínú àwọn ẹrú ọlọ́run tí àsìkò tí wọn ò jìnnà púpọ̀ sí tiwa yìí tó jẹ́ pé hajj lọ́lọ́run fi jẹ́ káwọn náà ó dá òdodo ìsìláàmù mọ́ arákùnrin kan tó ń jẹ́ malik ọmọ shabazz tí gbogbo ayé mọ̀ ní malcolm x àwọn àáfàá wọ́n ní. Ni bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe àfà ọlọ́run fi jẹ́rìí sí wípé hajj a máa yí ni padà ìkànnú àwọn àfà tó ń sọ̀rọ̀ malik bin shabazz ó padà síbi ìtàn malik ọmọ amẹ́ríkà ni ghetto boy ni ọmọ títì ni àwọn tí máa pààyàn ṣeré ni kó tó di pé ó wọnú ẹ̀wọ̀n inú ẹ̀wọ̀n lọ́lọ́run ti ní kó ṣalábàápàdé àwọn kan tí wọ́n jẹ́ mùsùlùmí bó tiẹ̀ jẹ́ pé àkídà táwọn náà wà lórí ẹ̀ kì í ṣe àkídà tó yanjú ṣùgbọ́n ó kéré jù àwọn náà gbalá ìlàgbọ̀ àwọn yìí ló wá pè sí islam ohun tóun wá rò kó jẹ́ islam lọ́jọ́ náà lọ́hùn-ún ẹ̀sìn àwa aláwọ̀ dúdú ni torí pé ẹlẹ́yàmẹ̀yà ló gbalẹ̀ nílẹ̀ amẹ́ríkà ńgbà náà lórúkọ pé a sì ń pèpè sẹ́sìn aláwọ̀ dúdú ni wọ́n fi ń pera wọn sí i. èyí tó gun nínú àgbọ́yé wọn ó pọ̀ kò ló ń kà.